ọba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀kẹ́rẹ́ ti di fún àdúgbò Muhammad ọlọ́wà tí ó pẹ́ tí ó jẹ àtàwọn ará ilé àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹn tó bá jọrọ mọ́ Islam tó ti jẹ́ ogun ìlú kọ́lọ́jà jọ wà nínú wọn. àkọlé tí wọ́n fún mi náà ní pé báwo ni a ṣe bá àwọn ìyàwó wa nínú ilé lò pọ̀ pẹ̀lú ọ̀nà tó gbàdá ọlọ́ọ̀bà àlefẹ́ ọlálọ́pàṣẹ rẹ̀ nù Qur'an nù Nisa àyà ìkọkàndínlógún ọlọ́ba àlejòlá sọ pé wa ashiruhunna bil ma'ruf ẹ máa bá àwọn ìyàwó yín nínú ilé ẹ máa bá wọn gbé pọ̀ lọ́nà tó gbàdá àti ọlọ́ni èèyàn sì gbọdọ̀ tẹ̀lé e kó lè bá àmórí bọ́ níbi àṣẹ yìí níjọ́ àjíǹde láàyè mi ọlọ́ọ̀ba àlejòlá sọ fún anú suratul talaq ayé àtẹ̀fà yìí pé. أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن ẹ wá ilé ìgbé fún àwọn ìyàwó yín tí wọ́n máa wà ní tí ẹ bá wà wọ́n máa gbé níbi tí ẹ bá ń gbé ẹ gbọ́dọ̀ kó ìnira bá wọn láti kúnlẹ̀ mọ́ wọn kí túmọ̀ sí pé ọlọ́ọ̀bà lè kò fẹ́ ká máa fi ìnira kan àwọn ìyàwó yìí lójú pọ̀nà tí ó gbà kàn wọ́n kọ́lọ̀ dákun kọ́ máa fún wa ṣe oṣù wa lẹ́yìn tí ó máa gbé pọ̀ pẹ̀lú wọn pẹ̀lú dáadáa tí ó sì ní máa fi ìnira ní wọn kọ́ mọ́ bá jẹ́ ẹ̀sẹ̀ fún wa. ìwọ́tọ́ náà bá alẹ́ fi ọlá pa láṣẹ wípé kí ọmọ bá àwọn ìyàwó rẹ̀ gbé pọ̀ lọ́nà tó gbàdá ǹjẹ́ o tiẹ̀ máa ń pa obìnrin bí obìnrin náà ní ìran kejì tí máa wà pẹ̀lú ọkùnrin ní ìbámu sí kádàrá ọlọ́run tó ti pè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí èdè pé àwa làwọn mọ̀ sọ̀rọ̀ ara lọ́kùnrin àti lóbìnrin ìṣesí ẹ̀ wà pẹ̀lú ẹ̀ àdámẹ́ ẹ̀ wà pẹ̀lú ẹ̀ tó tún fi ń yàtọ̀ sí ọkùnrin pẹ̀lú àdámọ́ sọ́nà ń da yẹn ni ó jẹ́ ìrànlọ́wọ́ fún láti máa ṣe ojúṣe rẹ̀ nílé ayé yìí nípa títọ́jú ọmọ ni títọ́jú ilé ni wíwà pẹ̀lú ọkùnrin mímọ ọdún ọkùnrin nú ni mímọ rí àwọn ìjọ lóríṣiríṣi fẹ́ẹ́ pé wọ́n mọ̀ gbapò fúnra wọn lórí ilẹ̀ lábẹ́ ìṣesí obìnrin tí mùsíbà bá ṣẹlẹ̀ ó lè gbára ta lọ́jọ́ pé yẹn mọ̀ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ọkùnrin ò lè tara pọ̀ sí obìnrin tara jù bẹ́ẹ̀ lọ torí bọ́lá ọba ti dá nìyẹn ọlọ́run bá ti dá lórí kó lè ṣe sùúrù lórí oríṣiríṣi mùsíbà tó pọ̀ ṣe sùúrù yẹn èèyàn gbọ́dọ̀ exploit ẹ̀kọ́ á máa fi ṣe ìbàjẹ́ torí pé níbi ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin obìnrin máa ń ṣe sùúrù tọ́pọ̀ ṣùgbọ́n ọkùnrin nígbà míì kọ́nà wọn ti wá ní alábòsí yóò máa wu abala tí sùúrù yẹn yóò tún máa rẹ́jẹ̀ ǹso yóò tún máa rẹ́jẹ̀ ǹso. obìnrin tí ẹ bá kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa ó lè jẹ́ sí jagun sójú ọ̀nà tọ́lọ́m tí ọmọ pèpè sójú ọ̀nà tọ́lọ́m tí ọmọ tíra ọlọ́run àti súnà nẹ́bí wa sallallahu alaihi wasallam ó sì di ẹjẹ́ tí ó tún máa pèpè sójú ọ̀nà tọ́lọ́m tí ọmọ ti dáwà ìsìlámíyà aláàánú lóbìnrin kódà àánú wọn a máa pọ̀ ju ti ọkùnrin lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọn bá ní kí wọn náwó sójú ẹsìn tọ́lọ́run ẹ bá kó ọkùnrin ọgọ́rùn-ún jọ àti obìnrin ọgọ́rùn-ún ẹ rí i pé pẹ̀lú ògùn ọlọ́run tí gbogbo wọn bá lówó lọ́ba kan náà owó tẹ́ẹ̀lì lọ́dọ̀ obìnrin yóò pọ̀ ju ọkùnrin lọ tọ́lọ̀ bá lè pẹ́ láti dá wọn nìyẹn ọmọ wọn ọmọ rẹ wọn jẹ́ ń gbà míì wọ́n tó máa tún sàánú rẹ̀ kí ọ̀gbọ́dọ̀ ìdánwò ẹ̀rù lọ́dọ̀ bàbá àwọn obìnrin yìí lọ́jọ́ pé oríṣiríṣi ẹ̀sà lọ́lọ́run ṣe wọ́n ọlọ́run ti fi tọ́pọ̀ sí wọn lára nínú àwọn tí mo wí yìí ẹ bá fẹ́ lọ́wọ́ ìtọ́ka rẹ̀ lọ́wọ́ ní Quran akọkọ nìyẹsà àyà àkọ́kọ́ sóràtò zoko àyà ìkejìdínlógún bẹ́ẹ̀ obìnrin ní ète tí ọmọ Yusuf obìnrin fẹ́ràn ọ̀ṣọ́ nínú ìṣesí eighteen ìtàsọ yẹn. ìjẹ́ ìbára ẹni lò pọ̀ lọ́nà tó bá dáa tí kúrò àwọn pàṣẹ rẹ̀ yìí ojú àti kí ló ń sọ di ọ̀ràn yẹn nǹkan mẹ́ta ló ń sọ di ọ̀ràn yẹn alákọ̀ọ́kọ́ òun náà ní wípé ẹ̀tọ́ rẹ̀ tọ́lọ́ bá ní ọlọ́run àti méjèèjì ń tọ́ka sí ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀wà dáadáa islamu ń fẹ́ tó wà ní wa ìpè dáadáa ni ṣíṣe pẹ̀lú obìnrin agbọ́dọ̀ máa lò ó ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé àṣà yẹn kò tako náà so ọ̀rọ̀ kùrán kankan àbí ọ̀rọ̀ àdìsá ní àbí nǹkan kan nínú àbí àbí nínú tí sẹ́ríà ń sùn tó jẹ́ objectives of sẹ́ríà kò gbọ́dọ̀ tako ìkankan nù ẹ̀ tí ọba ti tako àṣà yìí agbọ́dọ̀ máa jẹ́ pé a mọ̀ lò nínú tí koran náà ń fa wá láti sí lórí pé kí a máa lò ní. ká tó padà sẹ́yìn a ní nǹkan mẹ́ta ojúkọ̀nà mẹ́ta oná ni a fi máa ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin yìí pẹ̀lú àṣẹ Quran èyí tá a fi ní alákọ̀ọ́kọ́ ń bẹ náà ni ìtọ́jẹ́ ẹ̀tọ́ ìṣẹ̀rí àmúwá ẹ̀rí inú àwọn ìbánisọ̀rọ̀ tó ti lọ lórí otm program yìí wọ́n ti bá a sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ pé kí ni àwọn àkókò zọ̀jì àbí alex zọ̀jà alazọ̀j kí ni àwọn ẹ̀tọ́ tí ìyàwó tó ní ní orí ọkọ rẹ̀ wọ́n ti ni rẹ̀ tá a gbọ́dọ̀ fún lọ́wọ́ ni ìnáwó lórí ẹ̀ yálà òun jẹ́ tó lówó ni. àbọ̀jẹ́ tálákà nígbà táwa ti pé kí obìnrin máa bọ̀ sílé ọkọ ọkọ yẹn gbọ́dọ̀ mọ̀ pé ní ojúṣe òun ni láti máa náwó lórí ẹ̀ tóbin bá tiẹ̀ wá ràn lọ́wọ́ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ o ṣùgbọ́n ní kò ní okun ní kàdí ẹ̀tọ́ túláàsì lé lórí obìnrin tó ìfẹ́ rí ilé ọkọ náà gbé dáadáa kó máa ṣe ìrànlọ́wọ́ fún ọkọ rẹ̀ tó bá ṣe lágbára nípa ìnáwó ọkọ máa náwó lórí ilé tí wọ́n ń sùn bẹ́ẹ̀ náà ni aṣọ tí ń wọ̀ oúnjẹ tí ń jẹ lọ́nà tó gbàdá bẹ́ẹ̀ náà ni oògùn lílò àti ọ̀sìpìtì lọ àyàfi tí obìnrin yẹn tó bá jẹ́ nurses nínú sẹ̀ríà nurses náà yẹn tó yẹ pé ọgbẹ́rù gan rí ọkọ àti ọkùnrin ọkọ kò jẹ́ kí ọkọ tiẹ̀ ní sísúnmọ́ òun ìjà pa àfẹ́rẹ́ gbogbo ìgbà irú ìyẹn ìnáwó kóra dúró títí tí yóò fi padà sípò. inú ẹ̀tọ́ obìnrin náà ni ọlẹ́tọ̀ àti ní dúkìá àbí owó ojogún ẹ̀ ní òṣìṣẹ́ rẹ̀ ní ọkọ̀ gbọ́dọ̀ máa manipulate ẹ̀kọ́ máa gbà kú lọ́wọ́ rẹ̀ ìwà tí ò dá mi lé bẹ́ẹ̀ náà ni kí ọkùnrin ọ̀sáàfù obìnrin kó ṣe kídímọ́ fún un nípa tí ọ̀jẹ̀ tí ó mu àbílẹ̀ òṣètò dáadáa nínú ojúṣe ọ̀ràn yẹn ní lórí ọkùnrin bẹ́ẹ̀ náà ni táǹpẹ̀ ní ìṣìdáhùn àlẹ́kídímọ́ tó wọlé ìṣìdáhùn ìṣe bọ̀yìsìn obìnrin ìlà àkọ́kọ́ sọ ṣùgbọ́n kọ́jọ́ tí obìnrin tún ní ìdí ẹjọ́ ọmọ sáfẹ̀ tí ọmọ jẹ́ràn fún nínú ilé ní ojúṣe obìnrin nínú ojúṣe ọkùnrin ní láti wá ẹni tí ọmọ sìn tó bá yẹ pé ó ní bùkátà sí nítorí ìdí kan àbí kejì àbí nítorí ni àbí nítorí pé ọmọ pọ̀ ni àbí nítorí pé wàhálà ti fẹ́ pọ̀ bẹ́ẹ̀ náà nínú ẹ̀tọ́ obìnrin wípé tó bá rí pé kò sí ọ̀nà àbáyọ ń pa títúká ó lẹ̀tọ́ kọ́ lọ sí court ṣẹ̀ríà kò sọ pé wọ́n tí ọ̀bá kóòtù ní náà ṣe ìṣẹ̀rí àtọ́wáyé pé ọwọ́ tuntun kálífà ní ọmọ tí nǹkan yóò tún ní gbòmọ́ tí ó tako Islam ó lẹ́tọ̀ àti lọ síbẹ̀ obìnrin sì lẹ́tọ̀ àti fún ọkọ rẹ̀ ní padà nínú dúkìá rẹ̀ àbí nínú sàdá àti gbogbo ẹ̀ àbí nǹkan mìíràn àti àkọsọ kó tiẹ̀ ń sílẹ̀ kó fi ilẹ̀ fún ọmọ lọ ìyẹn nígbà tí bá di inú ẹ̀tọ́ obìnrin náà ní kó jogún ní ìbámu sí bọ́lọ̀bà àdìgbò láti fún ní réṣíò tó wọ́n máa jẹ nínú ogún tó bá jẹ́ pé ọkọ papòdà ó fi ilẹ̀ sáyé bẹ́ẹ̀ náà ní inú ẹ̀tọ́ obìnrin náà ní kọ́ kẹ́kọ̀ọ́ kó tún lọ kọ́ọ̀yàn tí màá rẹ̀ mọ́jọba kó sẹ́yìn àjọ sí hajj pẹ̀lú mahram jama kó fún ọmọ rẹ̀ lọ́yàn inú ẹ̀tọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ náà sì ni kó tọ́jú ọmọ ẹ̀ fásitì kan tí ọmọ gba ìtọ́jú lọ́rọ̀ kódà tó bá fi ọ̀pọ̀ sílẹ̀ èyí tó lálàáfíà jù náà àwọn onímọ̀ tó jẹ́ iná ní ìròrí iná ní ọ̀rọ̀ ìtọ́pọ̀ náà àwọn onímọ̀ ni pé ìmójútó lè ìtọ́jú ilé ṣíṣe wàhálà inú ilé kìí ṣe ọ̀ràn lórí obìnrin ọkọ ló ní ṣùgbọ́n obìnrin jẹ́ ní tó yẹ pé àgbàmọ̀ràn láti máa ran ọkọ lọ́wọ́ nítorí amẹ́nu bẹ́lẹ́ náà ní pé tọ́ba takora wọn tí wàhálà bá dé tí wàhálà yẹn fẹ́ pọ̀ jùlọ kọ́kọ́ ọmọ máa wò ń wò wípé ojúṣe rẹ̀ ni o tí ó fi wá di pé wàá bá fa tí wọ́n fi túká ìyàwó ń fọṣọ yóò fọta rẹ̀ yóò fọ ti ọmọ rẹ̀ yóò fọ ti ọkọ rẹ̀ náà yóò tún lọ pọnmi lọ́nà níbi tó dènà kótó yóò tún kọmi tí wọn ó fi wẹ̀ ilé ìwádìí wàhálà ọ̀fẹ́ hàn lé mọ̀ kọ́kọ́ wá dúró gbé túláàsì náà ló gbọ́dọ̀ mọ̀ sí rárá o ní òsínú Islam kéèsì mi lè débi wípé oní òtún lọ fa kànga nígbà bá ní kọ́kọ́ bá wọn fa kànga ọkọ wà sọ pé àyà ń dùn gbogbo ìtí àwa kó kalẹ̀ yìí nǹkan ojúṣe ta ni sòkí túmọ̀ sí pé a gbọ́dọ̀ mọ̀ ní ojúṣe ọkọ oníwàwá bò ní ṣe wáyé yẹn tí ọmọ sanwó fún tí ọmọ bá ti àwọn kan wọ̀nyí. èyí tí obìnrin bá fi ràn lọ́wọ́ kọ́mọ̀ pé láti rí ilé ọkọ̀ gbé ni ọlọ́dà kan kọ́mọ fún gbogbo wa lọ́wọ́. nínú lákọ̀ọ́kọ́ àwọn ẹ̀kọ́ Islam mú fún obìnrin nígbà tá a bá ń pè fún náà là ń túmọ̀ sí pé à ń bá lùpọ̀ lọ́nà tó gbàdá ẹlẹ́ẹ̀kejì náà ni Islam kọ́ wa à ń bọ̀ wá ta'ala. ṣùgbọ́n ká má gbàgbé pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ yìí pé inna khiyarakum ahasinukum akhlaqa inú àti ìsọ̀wọ́n àmì Bukhari àti Muslim lọ́tọ̀dọ̀ àbúlé àbúlé Muhammad òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àfẹ́ pé ẹni tó dáa jù nú yín náà lẹ́ bá dáa jù níwà ó bù sí àwo rẹ̀ ní ó bù sẹ́lómìn ni tọ́ba ti jẹ́ pé tòótọ́ lọ lẹ́sìn ọgbọ́dọ̀ níwà tọ́ọ̀bá ti wá níwà gidi mọ́ táwọn èèyàn mọ̀ pé èèyàn gidi rèé lọ ṣe ìwádìí ẹ̀sìn rẹ tó lóun ṣe dáadáa o kọ́lọ̀ mọ́jọ àti àti dànù. bẹ́ẹ̀ náà sì ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ yìí pé khiyarukum khiyarukum li ahli ẹ̀ ń tọ́jẹ́ ni ẹ̀sà dùnú yín náà lẹ́ ń bá jẹ́ ni ẹ̀sà lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó dáa jù lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó náà lẹ́ ni ẹ̀sà ẹ̀ ń bá dáa jù lọ́dọ̀ ìyàwó ẹ̀ náà lẹ́ ni ẹ̀sà so kọ́lọ̀ ń dé gbogbo ọjọ́ jẹ́ ni ẹ̀sà lẹ́yìn eléyìí òun náà ni wípé ẹlẹ́ẹ̀kẹta àwọn nǹkan tí a bá mọ̀ nínú àṣà tí ò tako sẹ̀ríà tí ò sì tako principles of sẹ̀ríà ìlànà tí Islam mú wá tí ò sì tako ìkankan nínú ti sẹ̀ríà ń sùn tó fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ inú ti Islam fẹ́ náà ni láti fi ká máa ṣe pọ̀ pẹ̀lú ìyàwó wa ká kí jọ àwọn ọ̀nà ìbágbépọ̀ tó dáa tí ọmọ jẹ́ ìrànlọ́wọ́ fún wa ó náà ní ká fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń lọ síbi ìwà tí à ń wù àti àṣà. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó náà ní pé ká máa lo òfin ọlọ́run ntọ́lọ̀ ń bá pa láṣẹ ká máa tẹ̀lé ntọ́lọ̀ ń bá kọ̀ fún wa pé ká máa ṣe ká máa jìnnà sí nípa ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin wa eléyìí ni ọ̀gá títí dáadáa sí wọn tọ́lọ ní wàá ṣòro fún nàbẹ̀ màrú ẹ máa bá wọn lò pọ̀ lọ́nà tó gbàdá nítorí àwíbá iná ní pé gbogbo òfin ṣẹ̀ríà pátápátá láìláyà sí ọ ń sẹ́rí lọ síbi wípé kọjá àǹfààní fọmọ ẹ̀dẹ́ ènìyàn kó sì tì nira kó ẹ̀ńtọ́ mọ̀mọ́ ẹ̀ńtọ́ sàìmọ̀ kan tó sàìmọ̀ kan sí rí pé ọlọ́run bá lè pẹ́ ọlá ń sọ fún wa ní sọ́wọ́tò bá kọ́ra ayé àwọn àyè ti fà يريد الله بكم al ولا يريد بكم bikum al-usra ọlọ́run ní ká gbààwẹ̀ àwọn èsì máa ń mú ìnira lọ́wọ́ àmì ìjà ní mú fún àwọn àsìkò kan síbẹ̀ ọlọ́run tó wá sọ bí ayé àwẹ̀ yẹn pé nítorí ń gbàlérò pẹ̀lú yín pẹ̀lú sẹ̀ríà òun àtàwẹ̀ àti nǹkan míì ó náà ní ìrọ̀rùn ìrọ̀ra ìgbádùn wala yuridu bikum al-usra bá jẹ́ ìnira ọlọ́run ọ̀pọ̀ ọ̀pẹ̀ fún yín torí ẹ̀ ló jẹ́ pé kò sí èmi jẹ́ nípa pé gbogbo ṣẹ̀rí Islam pátápátá ti ọlọ́run mọ́ ti ọlọ́run tá a bá ń tọpa rẹ̀ tá a ti mú àtẹ́lò tá a ń dínà sí tọ́lọ̀ ọ̀fẹ́ yọ ọmọ fẹ́rí padà sí wa pẹ̀lú oríṣiríṣi dáadáa táwa náà fojú rí báyìí pé alhamdulillah ọ̀pọ̀ ẹ̀mọ̀ nìkan lọ́nà ọlọ́mọ ń jẹ́ mùsùlùmí ọlọ́run ọmọ ní ìtẹ̀lé òfin ọlọ́run ẹ̀wọ̀ ogun tí ìbá tẹ̀mí àìmọye ewu tí wọ́n ń sìn yàn látara sìnà tó jẹ́ pé nítorí tọ́lọ́ ló àìmọye ewu tí wọ́n ń ṣèyàn látara ọtí mímu tẹ́tẹ́ títa ìkọjá lórí àwọn ẹ̀dá ìṣàbòsí tó jẹ́ pé àìsí èrè òun kóra arúgbó ń wá tí ń fò dákun kó jẹ́ kí gbogbo orí ewu kọ́ máa fò wá ọ̀la àti ti nínú tá a fi lè ṣe dáadáa sáwọn ìyàwó wa òun náà ní wípé kí ọ jẹ́ wípé ìbára ẹni ṣe pọ̀ yìí kó jẹ́ pé nítorí tọ́lọ́run tó bá jẹ́ pé nítorí ayé ni kò ní fẹ́ dàrú torí ìgbà ìtàn lọ bí òrìlé yorùbá ti máa wí ìgbà ìrí bákan náà àsìkò yìí bákan náà ẹni tó ṣe pé torí owó ló fi fẹ́ ọ àbí torí ẹwà ni wọ́n náà fi fẹ́ nǹkan máa yí padà ṣùgbọ́n kó pé ìbágbépọ̀ pẹ̀lú obìnrin rẹ kọjá pé pẹ̀lú ikhlas ìyẹn ni ìfọkàn òdodo sílọ̀n pẹ̀lú gbígbépọ̀ pẹ̀lú obìnrin ká máa ṣàkíyèsí ìfẹ́ tí ń bẹ láàrin ara wa àti ìdí ọmọ ìyá kò sí èméjì pé ìyàwó tí ń bẹ lọ́dọ̀ rẹ ọmọ ìyá rẹ ni o ọmọ bàbá rẹ ni o ìtàn ló sòjòrò ni ọ̀sàkọ́lẹ̀ o onígbà nígbà sallallahu alaihi wasallam bí wà pé kullukum min adam wa adam min turab gbogbo yín látara adam lọ́lọ́run ti fà yíyọ ọlọ́run ti dá adam láti yẹ pẹ́ bẹ́ẹ̀ náà ni koran náà tọ́ka sí ń bẹ̀rẹ̀ suratul nisa àtàwọn àyè míì ìpínlẹ̀ ọba àlejòọlá ọ̀dà látara ẹ̀mí kan ṣoṣo náà ni adam àlejòọlá tọ̀ sálà ó sì dáwà látara ìyàwó rẹ̀ torí túmọ̀ ṣùgbọ́n seri àtìlẹ́sọ̀kẹ́ fẹ́ra yín lẹ́sìn fẹ́ra yín ìjẹ́ ọmọ ìyá yẹn nípa ẹ̀jẹ̀ ẹ gbọ́dọ̀ ni ìjẹ́ ọmọ ìyá Islam ẹ gbọ́dọ̀ dáàbò bò ọkàn wa gbọ́dọ̀ lálàáfíà pẹ̀lú obìnrin tá a ní agbésọ́dọ̀ tọ́ba ti yí pé ìjẹ́ ọmọ ìyá yẹn ó jẹ́ ti òdodo ń tòótọ́ àjẹpé nàṣíhà ọgbọ́dọ̀ mọ obìnrin sí wa ọ̀rọ̀ tí ò ní rọ́nú ká máa sọ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ náà sì ni ká máa fi ara ni wọ́n àwa náà mọ tí máa ń ní ẹnìkejì lára ẹlòmíì ọmọ ọmọ ṣe ọfẹ́ fi revenge ọfẹ́ fi ru eléyìí ọ̀dà tọ́ba ṣe nǹkan tó dùn ọ́ bá sọ̀rọ̀ kọjá àlà ọlọ́run lórí nígbà tó o bá fẹ́ kọ́ lẹ̀ kò túmọ̀ ìgbó kọ́ kó gbogbo ẹrú rẹ̀ jáde fún ìlélẹ̀ kan náà àdúgbò títa ni ò bá ṣeré àrùn o ti lọ́nà tá a máa gbà kọ́ obìnrin sílẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà tó gbà dáa ń ṣeré alákalẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ká mọ̀ pé àṣepọ̀ tí a jọ níyì àṣepọ̀ tí ọlọ́run kà sí mímọ́ ni ó yàtọ̀ sí àṣepọ̀ ti ẹranko tí wọ́n kàn kíra wọn mọ́lẹ̀ ẹranko lè kìyà ẹ̀ mọ́lẹ̀ òsì tí ò lè ṣe lè kọ́mọ ẹ̀ mọ́lẹ̀ kọ́mọ bá ṣe pọ̀ ṣùgbọ́n tí wà yìí àti pọ̀tọ́ dáyàtọ̀ tó jẹ́ mímọ́ ni. àgbọ̀dọ̀ jẹ́ tí ọmọ dẹ́rùbà obìnrin pé a kọ̀ sílẹ̀ tí ó wàá develop hypertension kábẹ́rù ọlọ́run lórí ilé ìkọ́nà kọ́mọkọ́ wa máa ń ṣe. ọ wà ní hadith anabi sallallahu alaihi wasallam tó wà ní sahih al-bukhari àti sahih muslim látọ̀dọ̀ àbúrò rẹ̀ kọ́lọ́nkọ́lọ́ ní ti sí ìgbé òjíṣẹ́ lọ́n sallallahu alaihi wasallam sọ wípé من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي yu'dhi jara ẹ yòówù tí ó bá rí gbàgbọ́ sí ọlọ́run àtijọ́ kan yìí kò gbọ́dọ̀ kó nira bá aládùúgbò rẹ o aládùúgbò rẹ nìkan kọ́ ni dáhùn túmọ̀ sí ẹni tí wọ́n jọ wà pọ̀ ó ń túmọ̀ sí ìyẹn ni pé ẹni tí wọ́n jọ wà pọ̀ àkọ́kọ́ ẹni tí wọ́n jọ wà pọ̀ náà níyàwó rẹ ìlànà ọmọ rẹ ìlànà fámìlì rẹ yòókù àwọn tí wọ́n jọ ń gbé ládùúgbò kódà ẹni tí wọ́n jọ wà lórí òní lásán orí ìrìn lásánfẹ́ ẹjọ́ wa ẹ ti jọ wà pọ̀ lásìkò yẹn fọ́ gbọ́dọ̀ kóṣù kábà tọ́wá kóṣù kábà kò ti dẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run òṣìṣẹ́ lọ́sọ̀ sálà tó wá sọ pé wọ́n sọ bí níta ìfẹ̀yọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ dáadáa kalẹ̀ fún àwọn obìnrin o ẹ máa ti wá àti fún wọn fa innahunna khuliqna min dila láti bí ẹ fún à lọ́nà ọba àlejò ọlá ló ti dá wọn anabi adam alayhi salatu wa salam láti bí ẹfọn ha rẹ Ọlọ́run ti dá Ọlọ́run ti dá ìyàwó Hawa wàyí na àwọjẹ ṣe ètò dólé àlá èyí tó fi tẹ kọ́kọ́rọ́ jù nù ẹfọn ha náà lè tọ́ wà lókè nítumọ̀ sí pé tọ́ka wà bí eléyìí pé àtẹ̀bí ẹfọn àtòkè tó tẹ̀lé Ọlọ́run ti dá obìnrin. fahim zahabat fahim zahabta tó fi yé mu hù kasar tahu tọ́ba lọ fẹ́ nà kó straight kọ́dà bí rúlà ọkàn ìgbìyànjú yẹn o wàyí ní taraktahu lámjẹsẹ̀ àwọ̀jì tó bá ti gbé jùlẹ̀ bó ṣe wà yọ wà ní tó pẹ̀ tó mọ̀kún fọ̀tọ̀ oṣù bí nìta ìfẹ́ ìrọ̀rùn àjẹ́ pé ẹ máa sọ̀rọ̀ dáadáa kalẹ̀ fún àwọn obìnrin yín ẹ máa sọ̀rọ̀ dáadáa kalẹ̀ fún wọn. ìtumọ̀ sí pé kọ̀sẹ́ńtọ́ mọ́tà kọ̀sẹ́ńtọ́ sì máa ṣe tán àwọn obìnrin yìí wọn ò máa ṣe tán ìwọ náà máa ṣe tán ìwọ náà fi wọn kọ́sẹ́ ni àwọn náà fi ọ kọ́sẹ́ ni dígbà ìpè àmọ́ mánéjì ara wa láti máa ṣe dáadáa síra wa nínú ojú pẹ̀nà láti máa fi ṣe dáadáa sí ìyàwó ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni asọ́fọ́ ánilẹ̀ àgbàrá àti wọ́tọ̀rọ̀ ọ̀fẹ́lẹ̀ àjà àti ètò tí wọ́n bá ṣe ìkọsẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ sí wọn kò sẹ́ni tó mọ́tàn ìwọ náà ń kọsẹ̀ ọ̀hún sẹ́lọ́hùn ìwọ náà ń tẹ ìyàwó gángan ó lè mọ́ sọ̀rọ̀ ńgbà mí ọmọ sàmójúkò ńgbà bá ti ń ṣe àmójúkò ìmí ìbẹ́tọ̀ pé ó lè mọ́ tètè kan lọ́kàn rẹ̀ ọmọ tàbáfà ọmọ tí rí ẹni tó ti gbàgbé ẹ̀ àti ọlọ́run ni lórí ìyàwó rẹ̀ àti lórí ẹlòmíì kí èsì ìyàwó rẹ̀ gan-an tó bá fẹ́ gbélé ayé ń gbélé ayé ìgbádùn ọlọ́run sọ fún sọ́rọ́tì làárá wọn ra nẹ̀tì náà yìí pé kó bèè làáfù ọwọ́ àmọ̀rù bèèrè ọ̀rùn tó wà á rí dání gàrí máa sàmójúkú fáwọn èèyàn máa pàṣẹ ṣe dáadáa kò sì máa sẹ́ríkò ń bè àwọn aláìmọ̀kan ẹlẹ́ẹ̀kẹrin nínú káàfi mójútó àwọn obìnrin wa káàfi ṣe dáadáa sí wọn òun náà ní pé wọ́n lè wà ìmọ̀kángbà míì bóò láti ṣe dáadáa sí wọn àgbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ká má wò ta ìmọ̀kan yẹn àgbọ́dọ̀ sì máa wò wọ́n pẹ̀lú ojú àánú bẹ́ẹ̀ náà sì ni àgbọ́dọ̀ jẹ́ pé tí wọ́n bá kórìíra láwọn fi dojú kọ wọ́n èébú ẹmọ́jọ́ máa tẹnu wa jáde tọ́wá ti ẹ̀sẹ̀ ìsìtẹnu jáde ẹgbọ́n jẹ́ kí àtijọ́ tún wá wọ̀ ọ́ àìmọye táwa náà fi ń ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà sì ni mímọ sàmójúkò nípa àwọn nǹkan mìíràn tí wọ́n ṣe tọkàn ní fẹ́ ìwọ náà ronú sí àdìs sọ́wáì nínú sọ́yìn muslim látọ̀dọ̀ àìsí àtọ́nà kò yọnu sí i ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ma daraba shay'an qattu biyadihi wala mar'atan wala òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àyọ̀sọ́lá kò tiẹ̀ ti gbé ọwọ́ rẹ̀ òkè kọ́ nà ẹnìkan kan ọjọ́ ìyàwó ni ọjọ́ mọ ọ̀dọ́ rẹ̀ ni ilà ayùjá ìdàfi ìtẹ̀lẹ̀ ìdèlà àtọ́báwà lójú ọ̀nà jihad lójú ọ̀nà ìjagun sójú ọ̀nà tọ́lọ̀ kì í túmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá ó gbìyànjú láti kóraró kó o níbi tí a na obìnrin àbáǹfọwọ́ kan tẹ́ntí ọ̀nà ní máa ní so kákọ́sí ànábì wa sallallahu alayhi wa sallam lórí eléyìí bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ jẹ́ pé a lè kún àdúrà lórí bíbá wa yìí gbé a máa fúnra wa a máa ṣàdúrà fáwọn náà a sì máa ṣàdúrà fún àwọn fámìlì a fáwọn ọmọ lè bàa jẹ́ pé a ní àṣeyọrí ọlọ́ọ̀bá àlùfẹ́ láti pé yá ayọ́ alladhina amanu mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum àwọn ọmọ yín yìí àwọn ìyàwó yín yìí ọ̀tá mọ̀ bẹ́ẹ̀ nu wọn fún yín ẹ̀yà sọ́ra wa in ta'fu wa tasfahu wa inna Allaha ghafurur rahim tẹ̀ bá mójú kù níbi àti ètò tí wọ́n bá ti tẹ̀ foríjì wọn aláforíjì náà lọ́dọ̀ ọlọ́run lóní ọlọ́run balẹ̀gbọ́lá yóò ti sàánú ẹ̀mí náà innama amwalukum wa awladukum fitna dúkìá tọ́lọ̀ ń ṣe fún yín ọmọ tọ́lọ̀ ń ṣe fún yín fìtínà ni ó wallahu indahu ajrun azim ẹ̀tọ́ ńlá tọ́gbọ̀ngbọ́n ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ kọ́ máa kọ́ wa Tell me one line. ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ta la sọ yẹn ta sọ yìí pé agbọ́dọ̀ mọ ṣàbójúkò nípa àdá tí wọ́n bá ṣe tọ́lọ́ bá lè pẹ́ lápá aláṣẹ rẹ̀ ìfi ká máa ṣàbójúkò fún wọn. ẹlẹ́ẹ̀kẹ́rin òun náà la pè ní pé ká máa bá wọn lò pọ̀ lọ́nà tó gbà dáa ká má jẹ èébú yẹn ká má jẹ ọ̀pọ̀ ká tẹ̀ pé wọ́n bá ti àṣe ká mọ̀ bú wọn ká bá tẹ̀ wá bú wọn kàn pé ẹwà ti pọ̀ pọ̀ jù. òtí ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wá nínú àdìsá àkàtúnyẹ̀ pé kìí fọwọ́ rẹ̀ ná ẹnì kankan àti lójú ogun. wàmọ̀ ní làmínú òṣè nǹkan tó ní فينتقم من صاحبه إلا أن ينتهك شيء من محارم الله فينتقم لله عز وجل òsì ọlọ́run sọlọ́lá àdìọ́sọ́lám kò ní fọwọ́ rẹ̀ báyìí nìkan kan àtọ́ ẹ pé ó ń tàn fagbà ọlọ́run ya òsì ọlọ́run wa gbẹ̀sán fọ́lọ́run kìí ṣe pé yọ gbẹ̀sán lára rẹ̀ nítorí jẹ mọ́ sára rẹ̀ yóò mójú pọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ọlọ́run kọ́ fọ́ ọmọ ṣe ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí a fi ṣe dáadáa sí àwọn ìyàwó wa òun náà ni tàṣínù dọ́nì bíhà kọjá yìí pé a máa dábàá dáadáa síyàwó yìí ẹlòmíín bí kọ́ máa dábàá bú síyàwó ó sì balẹ̀ jẹ́ ọgbọ̀nà jẹ́ ọsọ ẹni tó máa ṣe tẹ́lẹ̀ lánàá ọsọ di ẹni tí ọ̀ máa ṣe mọ́ subhanallah a máa dábàá bú sáwọn ìyàwó wa a gbọ́dọ̀ fààyè lẹ̀ fún ṣètàn ṣètàn máa ń gbìyànjú láti pé kóun ó dà ní méjì kọ́ dàrú ni kó dànù àdìsọ ọ̀nà sọ̀rọ̀ muslim tó jẹ́ lọ́nà sọ̀rọ̀ àgbẹ̀ pé àwọn ọmọ èso ọmọ wa bẹ́ ìṣù lọ́jọ́júmọ́ ọmọ lọ rìpọ́ọ̀tù fún ọmọ lọ rìpọ́ọ̀tù fún yọ àwọn ọmọ gbé kí ni lágbájá ṣe kí ni tàwọn tó ṣe wọ́n mọ̀ sọ́ fún ẹnì kẹ́kọ̀ọ́ ní rí okùn gbà lọ́dọ̀ rẹ̀ àyàfẹ́ bá ṣe yí pé ọ̀sọ̀ yìí pé lágbájá àti lágbájá jọ jẹ́ ọkọ tẹ́lẹ̀ òun wo mọ́ wọn tí wọ́n fi kọra wọn lẹ̀ ẹ̀ lórí ọ̀ka rẹ̀ yọba fún lókun sí yọba gbépo rẹ̀ ga kí túmọ̀ sí pé agbọ́dọ̀ máa ṣàkíyèsí ara lórí nǹkan yìí mọ́jì ọjọ́ yìí pé èṣù tí ṣe ìtọ́n fi tì ọ́ yóò gbókun sí lára wípé ọkọ̀ ìyàwó lẹ̀ tòótọ́ tó bá le tán ìyá máa kọ̀ yọ́lẹ̀ fún mọ́ gbólóṣì ìbàdí tọ́ọ̀ láfaradà tọ́lọ̀ nǹkan sànù wa bẹ́ẹ̀ náà ni èèyàn gbọ́dọ̀ lábẹ́ ilé èèyàn gbọ́dọ̀ mọ pa àwọn olókòókò èèyàn ní ọmọ pa wọ́n sí àlùwá àṣì àwọn fa àwọn ọmọ tún sí olókòókò sí ẹni tí ń pa ẹni tí ń pèèyàn méjì ń dàpọ̀ tí ó gbé ọ̀rọ̀ wá bá ọ tí ọ̀dá nípa ìyàwó rẹ tó ṣàkíyèsí ara tí wọn náà bá kàn lé lọ́ba tẹ̀lé àjàjì àpapàtà ìjọ tó bá ti lé ìwújú kan ọwọ́ àfẹ́ ẹ̀yìn náà ń ah, àà ètò ìfẹ́ lò ọ ọjọ́ sọ́ra bẹ́ẹ̀ náà ni ọmọ gbé lọ fọ́dọ̀ fóbìnrin náà tó náà torí tí ó sí tí ó dánú léwu bẹ́ẹ̀ náà sì ní lábẹ́ yìí tíjàmbá ti ẹ̀ ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ jẹ́ àjàkú orógbó ìjàngbìlà gbogbo wa tí ọ̀dà téèyàn máa fi ìwà ilé ọ̀dà ọkùnrin gbọ́dọ̀ máa jìnnà bẹ́ẹ̀ náà sì ni mímọ kọ̀yìn síra yín kọjá pé ẹ̀mí bára yín ṣe ọlọ́ọ̀bà àlejò ọláńsọ fún àwọn ọkùnrin pé yá ayọ́ lẹ́bí iná àmọ́nú títẹ́ ní ìlú kẹfì rọ̀mínà tọ́nì iná bá àgbàdo ní ìrìn. dájúdájú ọlọ́ọ̀bà àlejò pé ẹ̀yin ẹ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àbámọ́dá apá kan nínú àbá ọwọ́ túbọ̀ fà á yélẹ̀ wípé ọlọ́ọ̀bà àlekèọlá nìkan lọ́mọ̀mọ́ kọ̀kọ̀ àti gbangba lámọ̀kan ọwọ́ yóò gan kọ́ wa mọ́ròrò o àbí irun tí ó tí ó náà yóò jẹ́ kọ́ lọ́wọ́ yọnu sí ọ̀pọ̀ tó ń gbogbo kọ̀kọ̀ pé tọ́mọ rẹ̀ àbíyàwó rẹ̀ ní àbẹ́rẹ́ bá ti ń tí ọ̀dà wá àròyé fún wá ìbẹ́ fún tọba wa leta leta létán létán tó tiẹ̀ wá rí ọ̀nà kankan tó lè gbà wá boya kan fún un pé bóyá ń ni bóyá ọgbà ìgbéra ni bóyá ìmí fúnra kọ́ ló ń rò bóyá ṣe lọ́kàn gbójú ẹ̀ ti ó ti tú bá tó rí kankan fún un kọ́ wa sọ pé ah, bóyá ó sì àjẹ́ yìí pé a gbọ́dọ̀ mọ sọ́ra ṣe pẹ̀lú àbá mọ̀dá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ fún wa nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim wípé ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ́n kọ́ ẹni pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ yìí pé ìjà tún wọ̀dọ́nù فإن الظن أكذب الحديث ẹ ṣọ́ra fún torí pé òun náà ni ẹ gbọ́dọ̀ máa ara yín wàlá ẹ gbọ́dọ̀ máa tinú pínlẹ̀ lórí ara yín. wàlá tàhásàdù ẹ mọ̀ máa tètè fẹ́ ara yín wàlá tàdábàrú ẹ gbọ́dọ̀ máa kọ̀yìn síra yín wàlá tàbàgàdù ẹ mọ̀ máa kórìíra ara yín wàkúnù ìbàdàlá ìhwàna ẹ máa jẹ́ ẹrúsìn ọlọ́run tí ó jẹ́ ọmọ ìyá ìyẹn tí ẹ máa jẹ́ ọmọ ìyá lórí ìjẹ́ ẹrúsìn ọlọ́run àdìgbọ́lá mú ìyàwó rẹ ní ọmọ ìyá ẹjọ́ máa sìn ọlọ́run kódà ẹ bá jọ ń sìn ọlọ́run déédéé tó o sì mú lọ́mọ ìyá tẹ́jọ́ máa rìnrìn àjò ìjọsìn ọlọ́run ìdáwà tó jọ́nà tọ́lọ́n ìgbọ́rọ̀ tọ́lọ́n yóò di tó jẹ́ pé yóò di tí ọ̀rọ̀ fún ọ tí ọ̀rọ̀ fún ọlọ́ọ̀bà àlejò ọlá tí ò sì ní tọ́lẹ́ fún gbogbo ìjà yóò kọ́ tẹ́lẹ̀ ẹ̀rọ náà máa parí ẹ̀ lásán ni torí kò sí ẹ̀yìn ó ṣe jọ wà pọ̀ tíjà ò ní ṣẹlẹ̀ tí kẹ́ bá ṣẹlẹ̀ èyí ó tún máa retí mi náà ni ṣùgbọ́n kọ́jọ́ pé bó bá ṣe ń jà náà lẹ́ẹ̀ máa parí ẹ̀ ẹ̀jẹ̀ ìjọ ọlọ́ọ̀bà àlejò ọlá ó ti gbé yín lékè ṣẹ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà nínú táàbù mọ ìwà dáadáa sóbìnrin òun náà ni alẹ́ ìtẹ̀ráàmù ni mùsàbá àdá àpọ́nlé bí ti ń sàpọ́nlé fún ọ kó ń bá lé wọn wọn náà máa sàpọ́nlé fún kóun náà láyà rẹ̀ èyí kó ọmọ fojú rẹ̀ gbólẹ̀ àti kó ọmọ yẹpẹrẹ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọmọ sálọ rẹ̀ ó sì mọ̀ sí dáadáa sí i ó sì gbọ́dọ̀ mọ iyì àwọn obìnrin fún àwọn obìnrin obìnrin yàtọ̀ síra wọn wọ́n sì níyì jura wọn lọ wọ́n sì jọmọlúwàbí jura wọn lọ ọgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló sì wọ́n gbé wọn ta ọmọ ọlọ́lá ọmọ olówó ọmọ àfa ọmọ ẹlẹ́kọ̀ọ́ yọ yàtọ̀ sí ọmọ tó lè pé alátàrà gbóni àbí ọmọ aláìmọ̀kan òtúmọ̀ yìí pé ká máa fọ́nkànlé ká máa rẹ́kàn jẹ́ òṣùwọ̀n tá a fẹ́ sọ ni wípé ìtì kan lè gbà mọ́ra ìkejì má lè gbà mọ́ra wọ́n gbọ́dọ̀ máa bu ọ̀wọ̀ fún wa ní ìbámu sí títọ́sí wọn kọ́lọ̀ nǹkan máa kọ́ àwọn ṣe. bẹ́ẹ̀ náà ti di lábẹ́ ilé náà ní sáǹsó ní kúlùkùlù ìzá kọ́ gbọ́lá fún kí ìyàwó rẹ kọ́ sàǹfààní lára nǹkan ju ìwọ lọ ara kò ń ṣe dáadáa sí ni oúnjẹ wà nílẹ̀ kò tó yín jẹ oní bí wọ́n lọ jẹ́ wọ́n fa ìwé rẹ̀ ọ́sísọ̀ wá jáde ọlọ́ra búrẹ́dì àbọ̀ràn mọ́ búrẹ́dì ẹ jẹ́ ráìsì yín àbẹ̀jà wọn láyín òwò àdọ́gbọ́n títí ẹ̀ bó dẹ̀ yẹ pé bí ń pa ọ́ ó lè pé wọ́n rọ abọ́ kó tíì kan kọ̀tì ẹ̀kọ́ dànù mú ná wọ́n sì fún ọ. táwọn náà fi mọ̀ ah, bàbá yìí ọkùnrin yóò jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ̀ bá jẹ́ pé ìwọ lọ wá àmàlà níbi tó ti dá pẹ̀lú ẹran ọ wà ní fọ́ọ̀mù jẹ́ àsán ọ̀dà ọlọ́run bá lè ọ láyé àti láyé àyà kẹsàn-án wípé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa wọ́n máa ń gbọ́lá fún ẹlòmíì ìdúrà wọn lọ ìjọba ní bùkátà sí nǹkan wọ́n gbọ́lá sí ìkejì wọn kọ́ sàǹfààní ẹ̀jọ́ àwọn lọ kódà káwọn náà ní bùkátà sí nǹkan yẹn ojúpẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀keje táwọn fi wà tó sí àwọn ìyàwó wa òun náà ní káàpẹ́ ní albishir wọ́tọ̀lá kọ́tìlúwọ́jì ká máa tújú ká sí wọn ká máa máa fojú ro kókókó. wàlẹ́ ń bẹ sọ́ọ́tù wọ̀tàmọ́ sùkúrù ilẹ̀ adà fi nkárì alẹ́ ha kọjá yìí pé àmọ̀ ṣẹ̀rẹ̀ alẹ̀ àmọ̀ wà sẹ́ńbò kẹsẹ̀ tí wà títí fọ́ọ̀lù tẹ́lẹ̀ pé kí nǹkan wọ́n ti ìṣẹ̀lẹ̀ sí sẹ́mbà yóò mú lé ní ilé ayé òfin sùkúrù àwọn tí wọ́n wà nílé bẹ́ẹ̀ náà sì ní sábà ti ẹ̀fẹ́ kọ̀ọ̀kan fún wọn ní ìṣẹ́ ṣe tí ọ̀dà ká lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ lọ́nà tó gbàdá ọlọ́run bá lè pẹ́ láti sọ fún wa pé ìdúró ìlà àtẹ̀bí ilẹ̀ rọ̀ níta bẹ̀rẹ̀ hikmati wọlé mọ̀ ìbò tẹ̀ hasan ní ti wòjá àdìlú bí lè ti àṣà. tọ́ba fẹ́ pé kò sójú ọ̀nà ọlọ́run ìtàwọn èèyàn ṣe tọ́ fẹ́ fún wọn ó ṣe ìjẹ́ ń ṣe tí ọ̀dà tọ́ fẹ́ fún wọn jáwọ́ kó ń lu ẹ̀fọ́ lu ọgbọ́n kó o sì sọ̀rọ̀ tó dáa kó sọ tọ́ba mú yẹn jíjà lọ yẹn jíjà tí ó wúlò ní o kèé tẹ́tà máa jà lọ ní tí ò wúlò tọ́lẹ́ tó ń gbà wípé ẹgbẹ́ bá tó tó kò ní tẹ̀sán bẹ̀ kò yẹ kí ìyẹn wí sánú láìpẹ́ rẹ̀ lórí ìjọba yẹn. kó lu ọgbọ́n kó lu ẹ̀kọ́ nígbà bá fẹ́ bá aya rẹ wí nítorí yẹ kí ọ lọ bá nínú yàrá ẹ̀kọ́ bá àdúgbò kọ́ wá nínú tó bá yẹ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ṣáàbì kọ́lọ̀nkọ́kẹ́ ọ̀sọ̀ wípé ẹ̀yìn yòówù tí ọba bá mi wí lórí àṣìṣe lójú àwọn èèyàn èébú ní bú mi ìmọ̀mù ńlá wa ó ṣe é kọ́ ẹgbẹ́ ìmọ̀mù ṣáàbì ó tún mú mọ́ra ọ̀sùn ọba lọ fẹ́ ti àtúnṣe tọ́lẹ́gbẹ́ lójú àwọn èèyàn ló ti ń ti àtúnṣe èèyàn kan tó sì rọrùn fún láti lọ bí ìgbà tó ń bu tó ń jẹ ìyẹn rẹ̀ gé sàtúnṣe nìyẹn tó bá jẹ́ sàtúnṣe ọlọ́ba tó bá jẹ́ pé wọ́n á gbẹ́rù gbọ́n lọ́jà láti ìgbà ẹ̀ o ti sọ́nkọ́ kọ̀kọ̀ gbọ́ ọ̀npẹ́ sọ̀kọ̀ gbọ́ o ṣe gbọ́ ọ̀nà kọ̀ gbọ́ ẹ̀ ṣùgbọ́n tí ìbá ti bẹ́ẹ̀ àìsí ẹ̀ bá ń tún yẹn ṣe lójú àwọn èèyàn yòókù bí ìwà tí yẹn ń gbìlẹ̀ ọlọ́nkọ́ mọ̀ kọjá yìí pé a máa kí àdéhùn tá a bá ṣe fún wọn àwọn náà láyé ibi ṣe é tiẹ̀ wípé màá ṣe ìdánwò ẹ̀ fún ọ ká máa pè é àbá àtàdéhùn pé tó bá ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí fún ọ ní dáadáa ká máa pè àdéhùn yẹn àbí mi aṣọ tó wà lọ́wọ́ kí n ṣe nǹkan báyìí fún ọ ní dáadáa ká ṣe é fún ni láti jẹ́ responsible person láti jẹ́ ẹni ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ lọ́dọ̀ obìnrin kìí sọ̀dọ̀ obìnrin nìkan tọ́ba ti mú wọn sàdéhùn ògbúra sí ni ògbúra sí tọ́ba ti mú ṣe wọ́n mọ̀ pé ah, èèyàn gidi ni ọ́ tọ́ba ti mú ṣe ọ́ wà useless wọ́n pè é téèyàn sí lélẹ̀ pàtàkì yọ tó bá ń di ẹ̀mí di ẹ̀mí fẹ̀ mẹ́rin òtún bá ti di pé ó wà lókítẹ̀ àwọn yóò sọ pé ẹ̀rọ mọ̀tá ló ń bí ṣe máa ṣe nìyẹn ipò tí wọ́n gbé olúwẹ̀ sí olóòtú wá yẹpẹrẹ ìgbà yẹn náà ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها الله أكبر ẹ máa pé àdéhùn ọlọ́run nígbà wo tẹ bá ti ṣe àdéhùn pẹ̀lú àwọn èèyàn àwọn ìbúra tẹ bá ti ṣe ẹ má tó tún palẹ̀ mọ́ o lẹ́yìn ìgbà tẹ ti kàn fámọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run so tó jẹ́ pé fọ́lọ̀ ni olùsọ lórí ẹ̀ dájúdájú ọlọ́run mímọ̀ sí gbogbo ń tẹ̀sí ìyẹn bí ọ̀sán ilé ìsàn gbogbo sẹ́tẹ̀ ṣe ẹ máa pé àdéhùn obìnrin ẹ máa pé fún un ẹlẹ́ẹ̀kẹsàn ní báńkì náà ṣe dáadáa sí àwọn ìyàwó wa òun náà ni ṣẹ́gbó àsàrárì ha wọ́n sẹ́tìrì màálìbì ha wọ́n sọ́ni sọ́mìn sàmáì kọ̀dọ̀ wọ́n lè sáni ànúṣehì wọ́n zọ́bì àní ha ìndẹ̀ ọ̀sọ̀rà wọ́n kọ́ àdáàrí ha. ká máa sọ kọ̀kọ́ obìnrin àwọn àléébù tí ń bẹ fún lára ni lọ́rọ̀ ni níṣe ni níwòye ni nílàákàyè a gbọ́dọ̀ máa dáàbò bò a máa síta wa ni kódà bí èsì wa ta kọ́lẹ̀ nígbà tí kọ́lẹ̀ ń níta fẹ́tẹ̀ parí àlébù ti ń bẹ lára ẹ̀ka máa wá tún tún sọ tún sọ à ń gbẹ̀sẹ̀ lórí ẹ̀sẹ̀ ni torí pé àníbọ̀ sọ́lọ́lá sọ wa lẹ́yìn ó fún wa pé ìsọ̀rọ̀ ọmọ ìyá lẹ́yìn tó òun eni ọmọ sọ sọ̀rọ̀ rẹ̀ lọ́nà tó gbé jẹ́ pé tó bá gbọ́ tó sọ inú rẹ̀ bàjẹ́ tó sọ̀rọ̀ náà lọ sọ kódà tó ṣe pé òdodo ọ̀rọ̀ ní tó sọ Allahu tó tọ́lọ́ fọ́jú àwọn aṣọ sọ pé ah, ọkàn ìrìnàjò méjèèjì lẹ́yìn ìkànnbẹ̀ ọ̀gbádùn ìkejì náà tó ń kú lọ tó jẹ́ pé tó bá ó ti sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn yẹn máa ń ba iṣẹ́ rí jẹ́ ni. ọkàn tí wájú ọlọ́run ló rò pé onírun onísàtà ọláwẹ̀ gbogbo ọba ti kòrò fún bọ́ bá ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó ni wọ́n ṣe kó iṣẹ́ rí rẹ fáwọn èèyàn tó jọ̀gbìn àti àmọ́ tọ́lọ́ kọ́ sàánú wa. bẹ́ẹ̀ náà sì ni kọjá pé a máa sọ̀rọ̀ tí ọ̀dà sóbìnrin ká sọ ẹnu wá ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ máa dáàbò bò lọ́dọ̀ fámìlì wa ọ̀rọ̀ tí ayé bá yé sí àdúgbò yorùbá máa wí nílé ní máa lè tọ́wá ti pé tòótọ́ ni ọ̀fẹ́ kí ìjà ọ parí lọ́jọ́ iwájú òkúta bọ́ ọ̀fẹ́ ọ parí lásìkò tó wà lọ́wọ́ tó ń bínú fún wọn tó àtìlú ìyàwó rẹ̀ síta fáwọn fámìlì wọn bá lè tẹnu bàbá yìí gbọ́ bá tiẹ̀ fún òwò padà ipe kẹ̀kẹ́ wàá ṣàtúnṣe ìlú gan lè wá máa bá ọ àpẹẹrẹ fáwọn gan wọn wà máa bú ọ pé àbókò ló ní ọ ni àbí ọkọ ọsọ báyìí ni bẹ́ẹ̀ náà ni ìdílé ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ bá mú wá ẹ mọ ẹ mọ gbà fún lórí àṣìṣe tó bá ṣe lára pa àwọn ìwà tó dáa sí ni ọ̀rọ̀ wa ní hadith anabi wa sallallahu alayhi wa sallam ní sọ́yìn muslim lọ́sọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ó lè fi ọlọ́run sallallahu alayhi wa sallam sọ yìí pé inna min asharri nnaasi inda Allahi manzilatan yawm al-qiyamah ar-rajula yufdi ila imra'atihi wa tufdi ilayhi thumma yanshuru sirraha ó ní dájúdájú nínú àwọn èèyàn tó burú tí ó burú jù tó burú jù níjọ́ ìgbà ìkìyàmọ̀ nípò níwájú ọlọ́run tó sọ àwọn ohun burú jù nípò níwájú ọlọ́run níjọ́ àdìde ó náà ní ọkùnrin kan tó ṣe yí pé ó síra álẹ̀ fún ìyàwó ẹ̀ ó súnmọ́ ó náà síra álẹ̀ fún orísúnmọ́ ìtọ́wá pamọ́ síbẹ̀ tálẹ́bù wà ìwà ń káàkiri láàrin àwọn èèyàn oríṣiríṣi àlébù ló sì lè wà mẹ́rin kódà bí èyí ṣe ti àárín nìkan bó ṣe tara náà ni bó ṣe tọ̀rọ̀ sísọ ni bó ṣe ti làákàyè náà ni bọba ti ń kan tó náà ló ṣe máa gba ẹ̀kọ́ sí ẹlẹ́ẹ̀fẹ́ wà nínú ntaàfi jẹ́ pé a máa ṣe dáadáa sáwọn ìyàwó wa onáà dáadáa pè ní mushawaratuhunna wa qabul mashuratuhunna inda al-haja kọjá pé májọ jẹ́ pé làákàyè ṣe ẹnìkan ló fi máa rú lulẹ̀ máa gbàmọ̀ràn náà lọ́dọ̀ tiwọn náà ṣùgbọ́n ìmọ̀ràn gbígbà ní ìṣẹ̀rí àti ti dandan ni kó jẹ́ pé ló lò ṣùgbọ́n yóò jẹ́ ìtọ́sọ́nà fún ọ ó ṣe é ṣe kọ́ ọmọ lò kó lòdì kejì rẹ̀ kọjá pé lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tí ọba wa yíwọ́ ọ̀ràn sí pé obìnrin náà sọ báyìí báyìí báyìí yọ wà fún alákànlé lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìgbàmọ̀ràn tiẹ̀ nígbà àjẹpẹ́ àjọ mójú tó lé ni ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọmọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó sì máa lò ó kọ́mọ̀ jẹ́ pé ìyàfẹ́ inú ọmọ pọ̀ jù lórí ọ̀rọ̀ inú ilé nílé òkú wa ní tò ó jẹ́ pé nítorí ajẹ́ mọ́ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ọ̀rọ̀ fámìlì yín ọmọ aya kọjá pé òun náà ní ẹjọ́ mọ́ ọ̀rọ̀ tó ń tó ọ̀rọ̀ pọ̀ lójú ẹ lórí ẹ̀ lórí ìtọ́pọ̀ jù ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ní wípé ọ gbọ́dọ̀ máa sàlọ̀ lórí àlámọ̀ rí ẹ̀sìn pẹ̀lú ìyàwó rẹ̀ kọjá wípé òní ṣojú abẹ́ǹkò òní mú ọ̀rọ̀ ẹ̀sìn nímú gidi pẹ̀lú ẹ̀ yọ wá ti di wípé yọ ọmọ ti ẹ̀sìn nígbà tí bá ti ń dáadáa ìrànlọ́wọ́ ni ó jẹ́ lórí ìbára ẹni lòpọ̀ dáadáa tá à ń sọ̀rọ̀ rẹ̀ kódà tó bá ti pé ẹni tí ọ̀lẹ́sìn ní bá rìn ó gbọ́dọ̀ ṣàkíyèsí ara lórí ẹ̀ ọ̀nà kejìlá ẹ gbọ́dọ̀ máa farada ìnira tí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìyàwó má sì máa bínú pọ̀ ìbínú ìléwu máa láàánú wọn máa sì ṣàánú wọn àníkùrọ̀ sallallahu alaihi wasallam nínú àdìsọ̀wá tó fẹsẹ̀ rilẹ̀ lọ́dọ̀ Abu inú ajá ìṣòkú àti ìsọfẹsẹ nílẹ̀ ni àbúdá ojú lọ́gbà àtàwọn míì sọlọ sọsọlá sọ pé arọ́ṣìmọ́n yarhamuhumur rahman àwọn yòówù tí wọn bá jẹ́ aláàánú ọlọ́run bá tó jẹ́ aláàánú jùlọ yọmọ sànù tiẹ̀ náà inú àti ìsinmi tó wà nù àbí dàwùdù àti tìrìmìdì àti hákìm sọlọ sọsọlá sọ pé yarhamu man fil ard yarhamukum man fis ọ̀rọ̀ tó wá nínú sọ̀yí Bukhari látọ̀dọ̀ àbú orí àkọ́nà ọkùnrin sí pé ọkùnrin kan wá bà nígbà sallallahu alaihi wasallam ó ní sàsọ́ọ̀lẹ̀ fún mi ìjọlọ́ sàsọ́ọ̀lẹ̀ tó wá sọ pé láàtàtọ̀ dábò wọn máa bínú ọkùnrin ẹ tó rí fífi ẹ̀pẹ́ sàsọ́ọ̀lẹ̀ fún mi pẹ̀lú rètí fáàlì sàsọ́ọ̀lẹ̀ ó tó wí nǹkan mi ó ní láàtàtọ̀ dábò ìjọlọ́ tó sọ pé má máa bínú ni àwọn onímọ̀ sọ wípé ó ṣe é ṣe kọjá tó ọkùnrin ó ti gbajúmọ̀ pẹ̀lú ìbínú ewu sì ń bẹ lára ìbínú ó ṣe é ṣe tó kọjá tó gbajúmọ̀ pẹ̀lú ìbínú ṣùgbọ́n lọ́n lọ́mọ náà sọ àwọn àníbà sọ́nà lọ́wọ́ àlùsọ́nà sọ́nà lórí àlámọ̀ rẹ̀ pé kọ́mọ̀ wọn fi ìbínú kù ìbínú èṣe nǹkan rẹ o ibi tó tòrò bọ́ dáa inú àwọn ọba ló jẹ ìbínú bá ti wà pẹ̀lú èèyàn èṣù ti wà pẹ̀lú èèyàn nìyẹn ẹ̀ ń tí ń bínú tẹ̀ bá ń sọ̀rọ̀ ọ̀rẹ́ dẹ́ òfin kejì ń tẹ́ ń sọ ní ọmọ gbọ́ ò ńgbọ̀ bá bínú tán yóò ní tẹ́ sọ rè ẹ̀sùn máa fọlọ́n búra tó ẹ̀sọ́ bẹ́ẹ̀ yóò tún máa fọlọ́n búra tó ń tẹ́ sọ rè bẹ́ẹ̀ ṣùgbọ́n bínú tó bá ti lè dé àtàbí ọ̀dọ̀ àwọn obìnrin àti ọ̀dọ̀ ọkùnrin sóbìnrin ọ̀rọ̀ máa ń gbòdì lọ o ọlọ́n kọ́ mọ́ jẹ́ pé ọ̀rọ̀ wa gbọ́ òdì lọ o ntẹ́ ẹ̀sọ́ wọn lẹ̀ sọ o ntẹ́ ẹ̀gbọ́ ntẹ́ kí wọn sọ ẹ obìnrin lè gbóhùn gbọ́ nǹkan báyìí gbọ́dọ̀ pé bínú lọ ni ẹ̀ ti sọ rárá kò sẹ́ni ètò ẹ̀sọ́ gan lè gbọ́ sódì nígbà tó fẹ́ pàṣípò ìbínú ni a máa jìnnà sí ìbínú ìbínú gan lè kọ́sà pàṣẹ́ńtẹ̀ sí ìyẹn òkú dáadáa tí wọ́n wà sọ pé áà ah, nǹkan kò sí mú ọwọ́ ẹnìkan tó sọ̀rọ̀ sí abẹ́ nǹkan kì í kan sí rárá tó jẹ́ pé hypertension lọ́kọlù lójú ẹsẹ̀ ẹ̀jẹ̀ ríru látàrí pé ìbínú àti ìpọ́jù ọlọ́run ti dára lórí tìrìsì ẹlòmíì ò ní sí ìbínú débi kan sí ìfúnpá rẹ̀ ó ti ga ẹlòmíì ń gbọ́ bá bí ládùúgbò tí ó kọjá sáré kìí àmọ̀ ni ọlọ́dà kọ́ wọn sọ wa o ọmọ ìjà sàtìsẹ́ o. ẹlẹ́ẹ̀kẹtàlá òun náà ní pé tọ́lọ́n bá ti ọ̀rọ̀ fún wa ẹ̀jẹ̀ àtẹ́lẹ̀ fún àwọn ìyàwó yìí ẹ mọ̀jọ jẹ́ pé ní oṣù wọn ti mọ èyí àti nù nira tó bá jẹ́ pé kọ̀pọ̀ náà bí o ṣe pọ̀ náà ẹ̀jẹ̀ káwọn náà mọ̀ ìpè kọ̀pọ̀ ní ká máa jọ náà kájọ máa yí mọ́ nígbà bá ti lè ṣe dáadáa tóbi tẹ̀tẹ̀lẹ̀ síbi owó tọ́lọ̀ ń ṣe fún yín tó sì fi àsìkò ara rẹ̀ lẹ̀ fún inú tó ṣe dáadáa lẹ̀ sí nìyẹn ọ́fà tó lẹ̀ fún mọ́tò wa máa ṣèrè gún ó tì í o tọ́ba ti ń ṣèrè gún ó ṣe dáadáa tì mọ́ nìyẹn lọ́wọ́ bá lè pẹ̀lú àti pé yáyọ̀ lẹ́bí náà àwọn ọ̀nà láàbù tí ló sọ́dà láti fún mílíọ̀nù mọ́nì wọlé àgbà. ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ bá sàrà yìí tẹ́ bá ń ṣe ìnáwó yìí tẹ́ bá ń ná ẹ gbọ́dọ̀ bá jẹ́ pẹ̀lú ìrègùn àti ìkónira bá ẹ̀ńtẹ́ ṣe é fún nùsọ́tò ìbákọ́rọ́ yà two sixty four ọlọ́run wá ní àpèjúwe ẹ̀ bá ń ṣe báwọn tẹ́lẹ̀dé yóò fi kù mọ́ láwùrọ̀ yá àdínàṣe wà láyé mìíràn bìlá wọlé yóò mìíràn àṣẹ ẹni bá ń fèrè gùn lẹ́rù yìí tó bá ń ná bí ẹni tó ṣe yí pé ọ̀nàwó rẹ̀ nítorí iṣẹ́ àrí ni tí ò sí nígbàgbọ́ sí ọlọ́run àtijọ́ àti ìgbé bẹ́ẹ̀ ló ṣe rí pé ẹ̀sán tó yẹ kó gbà ń bẹ̀ kò ní orí kankan mọ́. ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú táàtì mọ̀ sí dáadáa sí àwọn ìyàwó wa òun náà ní wípé máa yàn wọ́n lódì pa yàn wọ́n lódì ìjà jẹ́ pé kà máa jà lọ ni ká má gbàgbé o kí àná ìwọ sọ́lọ́ lọ́wọ́ àdìgbò ọmọ ìyá rẹ̀ tọ́ ọba ti ẹ̀yẹn lódì kò gbọdọ̀ kọjá ọjọ́ mẹ́ta o àdìsí wọn ni sọ́hìlì Bukhari àti Muslim látọ̀dọ̀ àbú rẹ̀ látọ̀dọ̀ àbú ayúbù àfọ̀ẹ́ àbú ayúbù là ń sọ rẹ̀ ibi òjijì ọlọ́run sọ̀rọ̀ la àdìsí ọlọ́run sọ wípé láàyè xìlì lọ́rọ̀jùlín ayé àjọ àkáwù fọ́ọ̀kà sọ̀rọ̀ àtìlẹ̀ yá lé yẹlẹ́tẹ́kì yá nífa yóòrìdò hàdà yóòrìdò kọ́ni ọmọ ìyá rẹ̀ lódì fún ọjọ́ mẹ́ta ọgbọ̀dọ̀ kọjá ọjọ́ mẹ́ta táwọn méjèèjì ọwọ́ apàdé sílé ó gbójú sọ̀rùn tí ò ní sálámọ̀ sí àníkẹ́ sálámọ̀ sí sálámọ̀ sọ lẹ́nu àsálámọ̀ àlékún ó sì lọ náà nù àkàtàkà ni kọjá láàrin ìlú kọjá láàrin òwùjọ kọjá láàrin inú ilé sálámọ̀ lẹ́nu bí ìgbà ní ọ̀sálámọ̀ náà ni wọ́n náà kú ti mọ̀ nídìí àtẹ̀mọ̀ sàlàyé ẹ̀fọ́ àsálámọ̀ àlékún sálámọ̀ sọ lẹ́nu yoruba ní àṣà tiẹ̀ tí ó sọ pé àsàlámù àlékún ẹ̀pẹ̀lẹ́ máa ń sálàfí àlẹ́ wa ọ́ ẹ̀pẹ̀lẹ́ sáà fi dáadáa lẹ́ wa ọ́ àwọn àtànù àdọ́gba ti ṣe ìsìláàmù àsàlámù àlékún ìsìláàmù ìfẹ́ ẹnu là ń jẹun ìsìláàmù ìfẹ́ ẹnu ìtọ́ba ọmọ ọlọ́mu sálámù ẹ̀pẹ̀lẹ́ máa ẹ̀pẹ̀lẹ́ torí yẹn láàárọ̀ kùtùkùtù ó tí ó tí ìfẹ́ lọ àsálàmù àlèkùn ó ti ń lọ tiẹ̀ ó náà lọ tiẹ̀ tí wọ́n ti sálámù tí sálámù òdodo nù sálámù ṣe báwọn sálámù ṣe báwọn sálámù ṣe sùn nínú tó ọba tí rẹ̀ ń sọ fún ọ. so kátàrán pẹ̀lú dáadáa káti bá wa ara sọ̀rọ̀ káwọn ìdí ògùn ní ọ̀kọ́jọ ọjọ́ mẹ́ta ànábì sallallahu alaihi wasallam pé ẹ̀yin méjì tẹ̀yìn ara yín lódì ẹ̀ tó lóore jù wájú ọlọ́run oná ẹ̀ lẹ́tọ́ wáyé pé ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú sálámà sálámà ti islam là ń sọ lọ́nà tó bàjá o kì í o lọ́wọ́ àtọ́ pé ìwọ ló lóore jù ọ sálámà òṣìṣọ́ nǹkan mímọ́ lẹ́yìn rẹ̀ bá ń lọ <laughs> ọ̀tọ́ jẹ. ẹlẹ́ẹ̀kẹ́dógún tẹ́ torí ẹ̀ náà ni bùkátà àwọn obìnrin yìí ká máa gbìyànjú àti lọ́mọ bíyà rẹ̀ wọ́tàsáàrò ìgbèlà rẹ̀ káàkiri máa bíyà bùkátà rẹ̀ kó lè mọ̀ pé àwa náà ti rí ọ̀dọ́ náà síríọ̀sì wọ relationship yẹn alápá àti dáadáa ni. ká máa tàfákòlì àwáàlì àwọn ọmọ àti àti àlùmọ́ọ̀lì kó jẹ́ pé a máa bẹ̀ẹ́ wò tá a bá jọ gbé pọ̀ àní fẹ́ jìnà sí àní fẹ́ lọ bẹ̀ẹ́ wò tá a bá jọ gbé pọ̀ tó wà nínú yàrá àti ẹ̀ á lọ́jọ́ rẹ̀ yóò ìjà parí àsàlámù aléèkùn ẹkúlé oṣù lọ sí ẹ wọ́n ti gbóúnjẹ kalẹ̀ oṣù jẹ́ ọ̀sán nǹkan mímu à ọ̀dà ọ̀ so ẹ̀bẹ̀rẹ̀ ayé wò ẹ̀sẹ̀wádìí ẹ̀bẹ̀rẹ̀ àlàáfíà ara yín tọ́ ọ bá ti jẹ́ kó ní bùkátà kan nínú owó tiẹ̀ tó nà lọ́wọ́ lórí bùkátà tiẹ̀ ara kò ń ṣe dáadáa sí i so kọ́nà ọba àlejòọ́lá ọmọ ọkọ wa mọ̀ sí o orí ẹ̀ náà kà mọ̀ sí àdúrà tó pọ̀ so ọlọ́ọ̀ba àlejòọ́lá ọgbà ní ìbáradà fún àtọ́lóògbé ọlọ́run a tún máa tẹ̀síwájú lórí rẹ̀ lọ́la láti parí ẹ̀ níṣàlá kátó wa máa bá tẹ̀síìlì ayà bí à ń bá lọ ní ìdílé nípa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.